من من شك في صلاته فلم يدري أثلاثا صلى أم أربعا فإنه يبني على ما استيقن ويسجد قبل السلام أما من شك في صلاته فتحرى الصواب فإنه يسجد بعد السلام ẹni tí ń ṣe méjì rákà mẹ́ta mú kí àbí mẹ́rin méjì mú kí àbí yóò mọ lórí ètò yóò ti pé ìrun rẹ̀ yóò àforí kó tó sálámà ṣùgbọ́n tó ti kírun tán tí wọ́n tún wò ike nǹkan ṣẹlẹ̀ o nínú yóò mọ ìrun rẹ̀ lórí èyí tí máa wò kó ló ṣe òun àforí lẹ́yìn ṣe sálámà ọlọ́run bá kọ́ràn wa lọ́wọ́ pẹ̀lú àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ́wọ́ títa bá gbàgbọ́ yé náà ká lè máa fi ṣe wa wò ó ṣe oúnjẹ àgbọ́yé ní àwùjọ àrèrè fún wa láyé àtẹ̀sẹ̀ náà kọ́ràn wa kọ́ máa ti ní ìbàlẹ̀jọ àbúrò fún wa àtẹ̀tẹ̀ òwe àtẹ̀tẹ̀ òbọ̀ ọlọ́kùn tó wáyé lórí rẹ̀ subhanahu wa ta'ala alhamdulilayi ṣọlá ńlá ìlà ìlà ẹ̀ ẹ̀sọ̀ tó kọ̀.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 أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة نعم السلام أيوة استغفر الله استغفر الله استغفر الله اللهم انت السلام ومنك السلام وبارك يا ذا الجلال والاكرام لنا وتفضلك على Thank kàn ah, iye kí tó bá dà torí bọ́ lẹ́yìn máa kò fi kàn kò fi kàn wọ́n àgbáyà lè di mẹ́rin lẹ́yìn sọ̀rọ̀ àti mọ́kùrì lẹ́yìn bá bá ìmáà níbi àtàyà lákòókò àtàyà lákòókò tèèyàn àti ìmáàmù kí wọ́n kà kẹta kẹ àtàyà lẹ́ẹ̀kejì tèèyàn ìgbà náà lọ sẹ̀ pé rákà kan àti bàbá ti di tọ́fẹ́ tọ́fẹ́ pé ìrùn rẹ̀ ìgbàmúra kà kan wá lẹ́yìn tó bá ti pàṣẹ àtúnṣúra àjókòó kàdáyà kàdáyà lẹ́kẹ̀dá ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ ti di láti múra tó lẹ́kẹ̀dá jẹ wá pé pàṣẹ àrẹ̀kẹ́dẹ́dẹ́ àjókòó lẹ́yìn rẹ̀ láti kàdáyà kàdáyà lẹ́kẹ̀rin kẹrin òfin kankan fún òun asánà pé kìí ti pọ̀ inú pẹ́lú kàdáyà mẹ́rin dípò méjì náà pé wọ́n ń ṣe àṣìṣe ìgbà yẹn ò tí ì wá mọ solution sí àṣìṣe tí wọ́n ń ṣe yẹn ìgbà tí wọ́n á ṣe tán ìgbà tí wọ́n wá sí pé ẹ̀yọ́ ti lọ wọ́n ti kú ọ̀nà tó bá wọ́n á ṣe wá rántí pé ẹ̀yìn sáré bí àpò yìí òun ló bẹ̀rẹ̀ láti ṣe pé kí ni. ọ̀sẹ̀ ṣe ó yẹ wá ìbọ̀ fún àyè ìgbà yẹn. ṣé pẹ̀lú àwọn jàmáà kò sí wàhálà kò sí wàhálà náà àrẹ kù. Ìrà tẹ̀lé kejì. Kí ni àwọn àṣẹ? Ṣé pé kí ni ó ṣe? ti wà mẹ kọlá mẹ́ta arabi méjì fama yẹ dídú fi sọlá dé kala nà. èèyàn máa sọrí pé ọ̀kan lè yàtọ̀ èèyàn forí kalẹ̀ lẹ́ẹ̀kejì èèyàn àforí kalẹ̀ kẹ́yìn tó sára. kò sáà nìyẹn ìwọ̀n tó yẹ ti ń bá wà ní àrùn àtọ̀ púpọ̀ náà là àlẹ́kùsọ. Bàbá wa parí o, àgọ́ wa ń gbé bóṣọ̀n ní ẹni pé ó dára tó rùn márùn-ún láti lórí o, kò tẹ́ tó mọ ẹni ẹkùn sọ. Bàbá kan tó lórí pé ìmọ̀ àwọn mẹ́lẹ́rin náà Bàbá yẹn àwọn kan gbà pé ìdọ̀lẹ́sí márùn-ún láti ọ̀dà àwọn ìwádìí ọ̀sán kò sí wàhálà kí máa mọ ọkùnrin kan káwọn ọmọ ọkùnrin báyìí. Tẹ̀sí sálámà ló ti sálámà. Tẹ̀sí sálámà. Ṣé ẹ ti ṣe kọ̀ọ̀bù lé àdúgbò àdìyẹ? ẹni tí sálámà lẹ́yìn tiẹ̀ bẹ́ẹ̀ ti sálámà ẹ ẹ forí kalẹ̀ lẹ́ẹ̀kan sí i sẹ́lá tó wá forí kalẹ̀ lẹ́ẹ̀kan sí i ayé ti dúdú sáwọ́ dúdú sáwọ́ pé àwọn òfin tó méjì láti ti àbẹ́yọ̀ kan wà forí kalẹ̀ lẹ́ẹ̀kan sí i ó ti parí náà nù bàbá sálámà lẹ́yìn náà àwọn àríkùn sọ. Gbàjá dáadáa. Àkọ́kọ́ kí wọ́n fẹ́ mú ọ̀kì. Kí wọ́n fẹ́ mú ọ̀kì mọ́kìrì láì ṣá. Kí wọ́n wú ọ̀ràn tí mọ́kìrì sì lọ tó fi jẹ́ kó bá wọn kí ìṣá ìwọ́ra. Kàkà lẹ́yìn bẹ́ẹ̀ bá ti dáhùn àwọn náà ń dáhùn ẹ̀yẹ kan rò pé ẹ̀sìn Islam eré ni wọ́n kàn máa pa àwọn yẹn láàyè láti má láti má lọ kírun pẹ̀lú jàmáà wọ́n á kí ìṣá wọ́n á kí madrid pé kí ni náà. Ọkọ̀ mi. Ah, nínú òfin ṣẹ̀ríà ètò ìpínlẹ̀ àwọn máa ń já ṣùgbọ́n òògùn náà máa ń sẹ́yọ látara ẹ̀ látara ara o. eléyìí ń bẹ nínú ọ̀kan nínú nǹkan mẹ́ta ti rẹ̀ dára sójú sánmà fi sójú sánmà ẹlẹ́ẹ̀kejì ọjọ́ òkú tọ́lọ́ máa fi sọ àwọn ṣẹ̀yà pé wọ́n ṣe ẹlẹ́ẹ̀kẹta. وعلامات وبالنجم هم يهتدون أو يما في معنى ọ̀rọ̀ àwọ̀ wà tó ẹgbẹ́ ọ̀tọ̀ fún pé agbọn àríwá ni agbọn gúúsù ni ibùlà oòrùn ni ìfúwọ́ rẹ̀ so àwọn ará wọn yẹn tóbi tó ní pàálù àwọn kọjú omi wọn máa fi àwọn ará wọn mánà àwọn yẹn tó ń rìn nínú pápá wọn máa fi rà wọn mánà igbe ìràwọ̀ yìí an-najmatu al-qutbiyya wà ìràwọ̀ tó yẹ kékeré yọ níbi kankan àfi náà so pẹ̀lú eléyẹn tó bá ti mọ ibi tí nọ́ọ̀tì wà wọ́n ti mọ pé tó bá fi nọ́ọ̀tì lọ́wọ́ àwọn àjò rẹ̀ kí lọ́wọ́ àlẹ́yìn rẹ̀ kí lọ́wọ́ àlápọ̀tún rẹ̀ kí lọ́wọ́ àlápọ̀tì rẹ̀ so eléyìí jẹ́ àwọn sábàbí mẹ́ta tó tí ògùn náà bá kì í sì ràwọ̀ kankan tó ògùn náà lára àràwọ̀ ọlọ́run máa fi ń sọ àwọn ṣèyàpín lófò ọlọ́run ṣèyàpín máa ń gunra wọn wọ́n gunra wọn létìgbà wọ́n gunra wọn létìgbà wọ́n gunra wọn létìgbà tí wọ́n fi dé sàmàlẹ́ ayé ìjọba wà lórí pátápátá yóò wá tẹ̀sí gbọ́ ìfẹ́ tọ́lọ́mọ ọba ìjà tọ́lọ́mọ ọba fẹ́kọ̀ tẹ̀lẹ̀ lórí ẹ̀fẹ́ nígbà tó máa ń sọ̀rọ̀ yẹn gbogbo amẹ́lẹ́kọ̀ọ́ ṣubú lulẹ̀ gbáradá wọn dàkú ọ̀rọ̀ ọlọ́run máa wọlé sí wọn lára gẹ́gẹ́ bí irin náà ń fà kọjá lórí àpáta òkè tí ni bá ń kọjá lórí àpáta báwo ló ti máa dún tó bẹ́ẹ̀ lọ́rọ́ lọ́wọ́ mọ̀ wọlé sí àwọn ẹ̀ka lára ilé ìbẹ́nu ẹ̀rí lọ́dọ̀ àwọn àpòlùsùn nẹ̀tì wọ́n jẹ̀má ike kò sí tó tó sìn àfi ọ̀wọ́ ọmọlẹ́kà bá ti tóbi tó lẹ́dà bá ti lágbára tó ní agbára tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ gbogbo wọn dàpọ̀ ẹ̀ mọ̀lẹ́kà lọ́ àyẹ̀kọ́ máa àbọ̀lọ̀ tọ́ dá mọ̀lẹ́kà nígbà tí ọlọ́run bá wá sọ̀rọ̀ tán àkọ́kọ́ ẹjọ́ kó gbérí dìde nu wọn ni màláíkà Jibril yóò sì gbọ́ tọ́lọ̀ wọn bá sọ yé gbogbo ọ̀dọ́ tó ẹni tó bá ti wá gbà kó dáná àmàlẹ́kà wọn máa dá kọ́ ọ̀dọ̀ pọ̀ kí lóluwa ẹlẹ́dàá wa sọ qala al-haqq qala al-haqq wọn lòdòdó lọ́lọ́run bá sọ títí tó fi kọjá dé sàmàlì ayé ìgbà tí wọn máa ń sọ fún àwọn àwọn ṣẹyàtìn táwọn kunra olédìka kunra olédìka ọ̀rọ̀ yẹn lè ti bọ́ sí etí ìtọ́wà lókè pátápátá tó bá ti bọ́ sí létí ọlọ́wọ́n bó ní kí ògùn náà sẹ̀yọ látara ara wọ̀ lọ́mọ apọ̀ láti wá bá wọn. so ó lè jẹ́ pé ìgbà míì ògùn náà yẹn bá èyí tó gbọ́rọ̀ yẹn kó tó di bọ́ sọ fún ẹ̀tọ́ àtàlẹ̀ rẹ̀ ìgbà mi ò sì fẹsẹ̀ pàṣẹ rẹ̀ sẹ́ni tó wà sálẹ̀ rẹ̀ kó kùnú tó bá ọ̀nà pàṣẹ ọ̀pàṣẹ ọ̀pàṣẹ ó fi tó ní ìjọ wà sálẹ̀ nílẹ̀ ilẹ̀ pátápátá oní ọ̀sán ni wàá sọ fáwọn babaláwo àwọn alágbègbè àwọn akínfà àwọn alùpà òrùkọ yé wa lọ́pàá ló fi jẹ́ pé ńgbà tó bá ń débẹ̀ lọ́sọ̀ pé ah, ṣáàgbó léyìn ìyá títí ni òjò ẹgbẹ́ mi ẹgbẹ́ ìjàǹjẹ̀ ta ah, bàbá tẹ bá ah, ọmọdé òmò ògùn pè lẹ́fọ̀ọ́ sọ pé àwọn ṣayàtúnyẹn ni wọ́n gbé ọ̀rọ̀ yẹn wá gbàtọ́ kan ẹyọ kan ti ti déédéé sọ̀rọ̀ pé ìbẹ̀rẹ̀ yẹn tẹ̀lé ẹ̀jẹ̀ta lápẹ̀jùwe gbàtọ́ kan ti ti déédéé wọ́n wá pa irọ́ ninety nine fún òdodo ẹyọ kan ọ̀wá lè já wọn lọ kékeré bàbá tó sọ ètò tẹ̀lé ẹ̀jẹ̀ta tó sùn bẹ̀ tó gbogbo eléyìí náà fẹ́ mo yé tó eléyìí yẹn àwọn ọlọ́wọ́n bá máa ń jẹ ògùn náà yẹn ti nà. wọ́n sọ no ó ti bẹ́ẹ̀ obìnrin àti ọkọ rẹ̀ pété kóbìnrin náà kọ̀yìn sí ọkọ rẹ̀ ń bẹ náà àkójúde bẹ́ẹ̀ ni tẹ́mi náà bá ti lẹ́kọ̀ọ́ láṣẹ ó lè kọ̀yìn sọ́kọ rẹ̀ tó bá ti lẹ́kọ̀ọ́ àwọn tó bá lẹ́kọ̀ọ́ ọkọ ojú sọ́kọ pé ọkọ ò gbọ́ ìka tó wá kú tó torí ẹ̀ tí ọba ti lẹ́kọ̀ọ́ ó lè kọ̀yìn sọ́kọ rẹ̀ tó ti fi kàn àbùkù ní ta torí ọpọlọ náà ní kọ́kọ́ ìdíyàwó ẹ̀ mọ́ fífi tó wà bẹ́ẹ̀ ni pé ọlọ́run kí wọ́n kọ́ rẹ̀ ó túmọ̀ sí rí sóun gbogbo bí bí wú tó kó wọn kọ́ ní dàrí rẹ̀ ọgbọ́dọ̀ kọ́ ìwọ kọ́ ti wá lóun kọ́ àbùkù kan ẹni pé ńgbà tó kọ́ náà ní yóò tún lọ yí bí ó ti kọjú sọ́kọ ọkọ tún kọ́yìn sí yóò tún lọ yí bí ó ti kọjú sí rò pé yé wa ẹ obìnrin tó bá gbọ́n náà ní ọmọ yìí ní ọmọ kékeré ni wọ lọ.